àwọn tóògì kọlu àtìkù èèyàn mẹ́rìnléláàádọ́rin dèrò ọsibítù ní borno kò dín ní èèyàn mẹ́rìnléláàádọ́rin seventy four tí wọ́n gbé dìgbàdìgbà lọ sọsibítù fún ìtọ́jú pàjáwìrì látàrí báwọn tóògì kan ṣe yabo ikọ̀ ìpolongo olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú people's democratic party pdp àtiku abubakar láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá yìí nílùú maiduguri tí í ṣe olú ìlú ìpínlẹ̀ borno aláròye gbọ́ pé òbítíbitì èrò tí wọ́n jẹ́ olólùfẹ́ igbákejì ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí ọ̀hún ni wọ́n tú yáyá jáde tí wọ́n sì ń pariwo àtíkù àti pdp wọ́n ń fìdùnnú wọn hàn wọ́n sì ń kí olùdíje náà káàbọ̀ ikọ̀ ìpolongo náà kọ́kọ́ kọjá sí ààfin ṣéwù ìlú borno láti bá ọba aláyé ìlú náà fikùnlukùn lẹ́yìn tí wọ́n jáde níbẹ̀ tí wọ́n kọrí sí gbàgede ìgbàlejò ramat square níbi táwọn alátìlẹyìn wọn ti ń dúró dè wọ́n ni àkọlù náà wáyé wọ́n níṣe làwọn jàǹdùkú kan gbìyànjú láti dí wọn lọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí lẹ mọ́tò wọn lóko wọ́n fa igi àdá àáké àtàwọn nǹkan ìjà míì yọ sí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣàkọlù sí ọkọ̀ wọn wọ́n ń fọ́ gíláàsì wọ́n sì ń lu àwọn èèyàn ṣùgbọ́n àwọn olólùfẹ́ PDP náà kò káwọ́ lẹ́rán o ọ̀rọ̀ ọ̀hún sì di yánpọnyánrin ọpẹ́lọpẹ́ àwọn agbófinró tó wà pẹ̀lú ikọ̀ náà iṣẹ́ àṣelàágùn ni wọ́n ṣe kí wọ́n tó dẹ́rọ̀ wàhálà ọ̀hún nígbà tẹ́rùkù ìjà náà yóò sì fi rọlẹ̀ èèyàn rẹpẹtẹ ló ti fara ṣèṣe bọ́ọ̀sì àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́wàá ni wọ́n bàjẹ́ bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó kú. agbẹnusọ fún ikọ̀ ìpolongo àtìkù sẹ́nitọ́ Dino Melaye tóun náà wà níbi ìṣẹ̀lẹ̀ yìí sọ pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló wà nídìí àkọlù ọ̀hún ó níṣe ni wọ́n fẹ́ dìídì dabarú ètò ìpolongo ìbò àwọn ṣùgbọ́n a fẹ́ fi dá wọn lójú pé kò sóhunkóhun tí wọ́n lè ṣe tó máa dá wa dúró gẹ́gẹ́ bó ṣe wí. a gbọ́ pé gẹ́rẹ́ tí Àtíkù parí ètò náà tí ikọ̀ ìpolongo rẹ̀ jáde nílùú ọ̀hún ni ọkọ̀ panápaná tó jẹ́ tìjọba wá tú omi jáde sójú títì táwọn èèyàn kan tí wọ́n mú àsíá APC dání sì ń fi ìgbálẹ̀ gba omi náà dànù gẹ́gẹ́ bí àmì pé àwọn fọ ipasẹ̀ àwọn Àtíkù àtàwọn alátìlẹyìn kúrò lọ́nà àwọn. Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.